gbogbo nǹkan tó sọ lé ní pátá bàbá still insisted pé let's go to court i don't care ṣùgbọ́n ti sọ pé mi ni mo ṣe ọmọ ó ti sọ pé partner mi òun family friend mi òun ló kọ́ òun ọmọ bàbá sọ pé i don't care ẹ jẹ́ kí gbogbo ọmọ lọ sí court and that is the ultimate ṣé ń gbọ́ mi ultimate nìyẹn gbogbo wátàwótò tó sọ lé ní bàbá ní i don't freaking care let's go to court bàbá dé laugh last last laugh best lọ́rọ̀ wa máa jẹ́ now ẹ má jẹ́ kó pé fún ẹ jẹ́ kí wá já yín sí ṣé mo sọ fún yín pé àdúrà tó sọ pé kó sọ pé òun lòun ẹ̀ ń bá mu Mohbad mo sọ fún yín pé ó ní reason ṣó yín mo sọ fún yín pé ṣàmì pé àdúrà ọmọ ọmọ plan kádùrà sọ pé òun lòun ẹ̀ ń bá Mohbad wọ́n ní reason ẹ jẹ́ kí n já yín sí lọ́sàn-án bí ìyá Mohbad ṣe ṣe bí àdúrà ṣe sọ pé òun lòun ẹ̀ ń bàmù yẹn wọ́n yìí rí i pé bàbá sọ pé kò bá jẹ́ ìyá òun bàbá ní kò bá jẹ́ ìyá òun ló ẹ̀ ń bàmù Mohbad ẹ jẹ́ court ẹ wọ́n mọ̀ kó tó ṣẹlẹ̀ bó ṣe jáde nínú police station <laughs> ìyá Mohbad down market iṣẹ́ ló pe family bàbá ìkọ́nà àfọ̀dúrà ṣé mo sọ fún yín pé wọ́n mọ̀ nǹkan tó ń ṣe tó fi parọ́ má dúrà Ọláyínká that has been taken care of ẹ má worry everything is being taken care of behind the camera don't worry mo sọ fún yín pọ́n mọ̀mọ́ sọ pé kádùrà sọ pé òun ni ṣé ń gbọ́ ìyá Mohbad bọ́n ṣe bọ́ta níbẹ̀ yẹn tó tún kí pé bàbá ò gbà ìṣe ló pe lára àwọn àgbà inú ilé bàbá Mohbad ṣé ń gbọ́ mi ó wá ń pè ya yẹn pé ṣódà bẹ́ẹ̀ kí jòsí fẹ́ràn àdúrà lẹ́wọ̀n ṣódà bẹ́ẹ̀ kí jòsí fẹ́ràn àdúrà lẹ́wọ̀n wọ́n sọ pé àdúrà ló ẹ̀ ń bá mu Mohbad bàbá jòsí sọ jòsí sọ pé kọ́ gbé lọ sí kóòtù ṣódà kí ẹ ti rí nǹkan tó fẹ́ ṣe mẹ́yẹn ẹ ti gé ti gé wọn mọ̀ sọ pé àdúrà ni because one believe pé táwọn bá sọ pé àdúrà ṣé kan tí mo sọ yẹn yín èmi sọ fún yín pé àdúrà ẹ má wọ àná àṣírí ìmọ̀túnṣẹ̀ tó bá ń rán àdúrà lọ sí bèbè ẹ̀wọ̀n màá wá wò bí ó máa sọ pé nǹkan òun lòun ṣì rẹ̀ ń bá wọn ọ̀sán eléyìí ìṣẹ̀lẹ̀ sẹ̀ ìyá Mohbad wá lọ pé àgbálẹ̀ àwọn bàbá Mohbad oníṣọ́rí <laughs> nǹkan tí jòsí ń ṣe ó fẹ́ràn àdúrà lẹ́wọ̀n ó fẹ́ ra àdúrà lẹ́wọ̀n àdúrà sọ pé òun lòun ẹ̀ ń bá Mohbad àjòsí sọ pé kọ́yìn lọ sí court ó fẹ́ ra àdúrà báwo ṣe gbogbo yìí ti gẹ̀ẹ́tì nǹkan tó ń ṣe mẹ́yẹn bíbélì ní tí wọ́n bá ṣe rárá kí ó ra ya ọ wọ́n mọ̀ mọ̀ sọ pé kádùrà parọ́ ọmọ ra ẹ̀ àbí kò yẹ yín wọ́n mọ̀ mọ̀ sọ pé kádùrà parọ́ ọmọ ra ẹ̀ because ibi tó fẹ́ lò ní wọ́n wá lọ máa pe gbogbo ẹbí kiri kó bá bàbá Mohbad sọ̀rọ̀ wípé bàbá Mohbad fẹ́ àdúrà lẹ́wọ̀n meanwhile àdúrà kan ló ẹ̀ ń bàm dàrúṣà ló ẹ̀ ń bàm dàrósà sọ pé wọ́n á kí péjì òun ni ẹ bá wa bí dàrósà bàbá sọ bàbá dárúkọ dàrósà ní BBC gbogbo wa pariwo dàrósà dàrósà ò bọ́ta lásìgbà yẹn sọ pé wọ́n á kí péjì ibo ni dàrósà update sí pé wọ́n á kí òun December the same page yẹn dàrósà yìí update síbẹ̀ ní December dàrósà update níjọ́ yẹn pé wọ́n á kí péjì òun wáì tó jẹ́ sìn ní dàrósà sọ pé wọ́n á kí péjì òun dàrósà ò ní ṣe oríire ó máa ṣọ́kú máwọn òbí ẹ lójú ni bó ṣe pa Mohbad wa tí wùn mí ó máa ṣọ́kú ó máa ṣọ́kú máwọn òbí ẹ̀ lójú ni ó máa wá etí ní lórúkọ Jésù dàrúṣà ó ní ṣí oríire ó ní làlùyọmọ láyé ẹ̀ àfi tí ò bá ṣe wọlé ẹ̀ ń bá Mohbad very senseless shachangele olori burúkú àní bó ṣe bọ́ta police station ló pe àgbà ìdílé àwọn bàbá àwọn ìyá tí ò pè látijọ́ àwọn ìyá tó ń bú àwọn ìyá tó ń bú ìṣe ló padà lọ pè ìyá yẹn lọ́sàn yìí ó ní sọ́rí nǹkan tí jòsí ń ṣe kán bá jòsí sọ̀rọ̀ ó fẹ́ràn àdúrà lẹ́wọ̀n ẹjọ́ kí ló kàn wá pẹ̀lú àdúrà bàbá ní kò bá jẹ́ ìyá òun ló ẹ̀ bá mu Mohbad àwọn lọ kóòtù wọ́n ti rí pé bàbá ò gbà bàbá no gree for anybody ìyá Mohbad ò wá rí nǹkan tó máa ṣe mọ́ ó wà lọ́n pa àwọn àgbà ilé ìyá àbólórí burúkú ni ìyá Mohbad ni ṣé pẹ̀lú gbogbo orí burúkú tó tiẹ̀ ti ṣe yìí pẹ̀lú orí burúkú tó ti ṣe yìí ló fi pé bàbá máa relent ẹ ti parọ́ mọ́ bàbá ní bàbá so bàbá máa wá sọ pé òkè o ìtọ́rájà àdúrà àdúrà tó ti dì sọ́nù bàbá ẹ̀ àdúrà ló sọ pé bàbá Mohbad ò kì í ṣe bàbá òun lójú gbogbo ayé àdúrà tó ń kọ nursery rhymes tó sọ pé òun ń kọrin olórí burúkú Mohbad gan àgbọ́ orin ẹ̀ ìgbà tó kú la gbórin ẹ̀ àdúrà bí ẹtí wọn náà bá fò sánlẹ̀ tó bá kú mọ́ ìyá ẹ̀ lójú ṣá àgbórin ẹ̀ Mohbad gan kọrin àti ìgbórin ẹ̀ ìgbà tó kú lògùn ẹ̀ yọ ká bá wàá sọ̀wọ́ olórí burúkú aláyé bàjẹ́ tí Mohbad fi gbogbo ayé ẹ̀sìn tó jẹ́ pé nǹkan tí wà ti blessing olórí burúkú ìyẹn náà bó ṣe máa bọ́kọ ẹ ṣe máa ṣọ́kú mọ lórí nìyẹn ìyẹn náà dákẹ́ síbẹ̀ àdúrà jẹ́kọ̀ parọ́ ọmọ ìdàdà ṣọ́ ẹ pé bó ṣe ponú ìyá ẹ ló fi ponú yẹn jọ ìyá ẹ ló fi ponú jọ ṣọ́ ẹ pé bó ṣe ponú nìyá ẹ náà ṣe ponú òun ló mọ ẹ tó gbà ẹ lò lọ bá fún ẹ tó sọ pé wọ́n lo embam dàgọ́ṣà update ó sọ pé wọ́n á kí page òun wọ́n á kí àbíkò yẹ yìí ẹni kí dàrú ṣáà fún wa níbi tó update sí lẹ́sẹ̀kẹsẹ̀ ń jọ yẹn pé ok ẹ wo Kàrímọ́ sí bó ti yẹ pé Kàrímọ́ parọ́ Kàrímọ́ yìí smart jù wọn lọ ìgbà tí Kàrímọ́ tó tún àṣírí wùn mí tán ó yá sáré lọ update pé wọ́n á kí péjì òun ni ṣàlàpá evidence pẹ̀lú Kàrímọ́ sí because Kàrímọ́ update àtijọ́ yìí bàbá ló kọ́kọ́ bá BBC sọ̀rọ̀ tó sọ pé dàrósà ló ẹ̀ ń bà mú ló ra pósí dàrósà dẹ̀ bọ́ta ó ṣàlàyé rísì tó fi ra pikin coffin abẹ́tí bá sọ fún un ẹ bá wa pé ṣàṣàǹgẹ̀lẹ̀sẹ̀ ibo ni dàwọ́ṣà update sí pé ladies and gentlemen i did not write this so they they they hack my page ẹ jẹ́ bá wa dàwọ́ṣà àní gbogbo ìdílé yín ló daft if daftness was a person ìdílé ìyá Mohbad àtàwọn family ló jẹ́ kó máa jẹ́ bẹ́ẹ̀ àbí ẹ̀gbọ́n mi so ìyá ìyá ṣaṣangele ìyá Mohbad ó mọ̀ pé bàbá ó mọ̀ pé bàbá ní ẹbí ṣá ó wá lọ ń pè ìyá yẹn ìgbà tó ń bàbá ò gbà Baba no gree for anybody Baba, ọ sọ gbogbo ẹ sọ gbogbo ẹ bàbá ní ẹ jẹ́ ká lọ sí court bí Mohbad ṣe bọ́ta <laughs> ó bá lọ ń pe ẹbí àwọn bàbá ẹ bá jòsí sọ̀rọ̀ o ó fẹ́ rán ọmọ ẹ̀ lẹ́wọ̀n àbólórí burúkú dẹ́ni ìyá Mohbad ṣé wọ́n gé tí ẹ lọ gbàtàdúrà sọ pé bàbá òun ṣe bàbá òun ó ní ẹ bá jòsí sọ̀rọ̀ o jòsí fẹ́ rán ọmọ ẹ̀ lẹ́wọ̀n jòsí fẹ́ rán ọmọ ẹ̀ lẹ́wọ̀n jòsí ló ń kọ́ kó wọn lọ court jòsí fẹ́ràn ọmọ ẹ̀ lẹ́wọ̀n ọba sọ̀rọ̀ o ọmọ kan ṣoṣo tó tún kù fún nìyẹn o lọ́kùnrin àbáyé ìyá Mohbad fẹ́ bàjẹ́ ni bàbá lọ́mọ mi bàbá gan ti dì sọ́nà àwọn ọmọ méjèèjì tó kù bàbá lọ́mọ mi àwọn ọmọ gidi tó pọ̀ kí má kà wọ́n wọ́n wà lọ́wọ́ bàbá tó máa ṣe ọmọ fún wọn tó máa sin wọn lẹ́yìn ọ̀la àbólórí burúkú ni ẹni O, fẹ́ máa fọmọ ẹ̀ kàjọ bàbá O, fẹ́ máa fọmọ ẹ̀ ṣe O, fẹ́ máa fọmọ ẹ̀ wá public sympathy O, fẹ́ máa fọmọ emotional blackmail òní kúre ṣaṣangele olórí burúkú like mother like children aláyé bàjẹ́ èyí kan ṣoṣo tó tó tó láìkí bàbá yẹn lẹ ti mú lọ yẹn ẹ̀yin olórí burúkú àníṣe ló lọ ń pè nǹkan tó plan gangan ni àdúrà ìwọ sọ pé wọ́n lo embam tó bá sọ bàbá Mohbad ò ní sí ó máa ní kó drop case yẹn bàbá bàbá gba ẹ̀yìn yọ sí wọn ni bàbá Mohbad no gree for anybody ni bàbá ni mo mo gbà bàbá ní kò bá jẹ́ ìyá mi sẹ́ ẹ jẹ́ ká máa lọ sí court ojú ẹ̀ ṣáná ni ó bọ́ ta báyìí kíákíá ló ń pọ̀ lórí ẹbí àwọn bàbá Mohbad ẹ bá jòsí sọ̀rọ̀ o ẹ bá jòsí sọ̀rọ̀ o ó fẹ́ rán ọmọ ẹ̀ lọ sẹ́wọ̀n ó fẹ́ rán ọmọ ẹ̀ lọ sẹ́wọ̀n olórí burúkú so ìyá Mohbad ọmọ ẹ̀pẹ́ tó bá yẹn bá wọn ṣe ẹ máa kábàámọ̀ nǹkan tẹ̀ ń ṣe gbogbo yín pátápátá olóṣì so mọ̀ pé bàbá ló lórí ẹbí ẹ mọ̀ pé bàbá ló lórí ẹbí ń bọ̀ ẹ lè imagine so ẹ mọ̀ pé bàbá ló lórí ẹbí ẹ̀yin ìkà gbogbo yín ẹ má give up o ẹ má give up o ẹ má wo tí he who laugh last laugh best ẹ má give up we are still on it o Baba, we talk to Baba, máa bow. Baba Ma ṣe interview proper interview from what happened ìgbà tí gbogbo ẹ everything ni Baba máa sọ wọ́n á dẹ̀ sọ latest nsìn ṣó ti yẹ which èmi náà support mi wàá mọ̀ bí ọ̀la before weekend ṣá Baba Ma ṣe interview yẹn so wàá lè bá wọn ṣí ẹ̀ káàkiri ṣó ti kó jẹ́ bala blue ló wà lẹ́yìn ẹ̀wùn mi wàá kábàámọ̀ ẹ̀ pé o ò bá mọ̀ kó má ṣe wùn mí olórí burúkú aláyé bàjẹ́ ọmọ tó máa ṣọ́kú mọ́ tó máa ṣọ́kú mọ́ jùmọ̀kẹ́ lójú olóṣì òdẹ̀ bímọ tiẹ̀ bí mo bá ti ṣe fòṣánlẹ̀ náà lọmọ owó yẹn ṣe máa fòṣánlẹ̀ tó máa kú àfi tọ́lọ́wọ̀ bá sí lókè ìwọ́gòbò lè pa ọmọ lọ́mọ ò wá fẹ́ fi nǹkan kan bo tiẹ̀ ó máa ṣọ́kú mọ́ ẹ lọ́wọ́ ni ó ní jèrè ẹ̀ èmi ti mọ̀ because tó bá yẹ pé lóòótọ́ lo nífẹ̀ẹ́ Mohbad ni wàá ro ọjọ́ kan yẹn wàá fi ṣe DNA yẹn ó lè ṣe ìgbà tó mọ̀ pé Mohbad kan ló lọ́mọ ìgbà tó máa pé Mohbad kọ́ ló lọ́mọ ò lè ṣe ò lè ṣe wọn bí ìyá ẹ̀dá kò ṣe mo sọ fún ẹ̀ náà mo ní wọn bí mẹ́ta láì ẹ̀dá kò ṣe díẹ̀ nìyẹn ẹ gbogbo bó ṣe ti ń tàn wá bọ̀ kí bàbá ibi mẹ́rin lòun máa ti ṣe ìyábọ̀ olórí burúkú proprietress àwọn olóṣó ìyẹn náà bọ́ta wùmí lòun ò lówó wùmí lòun ò lówó ẹ gbogbo ṣe tàn because ọmọ ẹ pé kò ń ṣe Mohbad lọ́nà ọmọ yẹn mo wá cast wọn mo wá sọ ti lọ ṣe kí ló wá ṣẹlẹ̀ lẹ́nìí lọ́ọ̀yà ìgangan wá sọ pé kò ní ṣe kò dẹ̀ sẹ́ni tó lè sọ pé kò ṣe ẹ tó bá wá jẹ́ pé Wùnmí ti ó ti above law ní Nàìjíríà ẹ sọ fún mi tó bá pé Wùnmí ti above court judgement ní Nàìjíríà ẹ sọ fún mi ẹ má wọrí ẹ jẹ́ kí n máa lọ ṣé ń gbọ́ we will get there èpè ńláńlá ni kẹ́ máa gbéṣẹ́ tọmọtọmọ ọmọ dáadáa tó wà lọ́wọ́ ẹ̀ dáadáa ló máa sọ tó máa fi kú gidi dáadáa ṣàpapọ̀ ọmọ àlè náà bí odi ló máa ń yà dáadáa dáadáa ẹ bá gbé ọmọ ẹ̀ ṣépè kẹ́ máa gbé ṣépè kẹ́ máa ka gbogbo ègúnú báìbù kẹ́ máa kà lé ọmọ yẹn lórí ẹ rí nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ rí nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ máa wò ó àdúrà <laughs> àdúrà èpè tó ń pè ládùúrà èpè ìwọ èpè tó ń pè ládùúrà èlò lọ́ọ́ bá fún ẹ èlò lọ́ọ́ bá fún ẹ àdúrà gbogbo sacrifice tí Mohbad ṣe lórí ẹ̀ àti ìwọ àti bùkún wo sacrifice tí Mohbad ṣe lórí ìwọ àti bùkún nǹkan tẹ wá fi san fún ni nǹkan tẹ fi san fún ni kí ìwọ àti bùkún kẹ má lè sọ nǹkan tó ṣẹlẹ̀ ah ó dàbí ti ó dàbí tiktok ti stop mo ń bọ̀ mo ń bọ̀ ẹ hold on. TikTok, are we still online? TikTok ti stop. Hmm. Boy, Okay. Hold on. Hmm. Hmm. Hold on. Bàbá ti sọ pé ó ń gbé lọ court. Wọ́n tún but Baba, ti sọ pé ń gbé lọ court mi mọ̀ kọ́ tó fi padà wá ṣe they want to try to convince Baba àtàwọn àtàwọn ọlọ́pàá yẹn náà but Baba is not relenting Baba ni kò sí nǹkan tó jọ Baba ti bàbá ti sọ pé kò bá jẹ́ ìyá òun bàbá ti ní kò bá jẹ́ ìyá òun ló ló ẹ̀ ń bá Mohbad kọ́ ní ṣòun court ṣèbọn sọ pé bàbá bàbá ní ṣèbọn sọ pé òun lòun sin Mohbad ẹ ó ní kó jẹ́ káwọn lọ court káwọn lọ prove ẹ̀ bàbá ò give up o Baba ò give up ẹ má wọrí bàbá is not giving up ìgbà tí olórí burúkú ìyá Mohbad rí pé bàbá ò give up náà òun ló ṣe pé olórí ẹbí àwọn bàbá pé kọ́ bá bàbá sọ̀rọ̀ ṣé ń gbọ́ òun ló ṣe pé olórí ẹbí àwọn bàbá ipe kọ́ bá bàbá sọ̀rọ̀ pé ó fẹ́ rán àdúrà lọ sẹ́wọ̀n ẹ bá mi bùyá Mohbad pé ṣàdúrà ló ẹ̀ ń bá mu ni but wọ́n ti parọ́ mọ́ àdúrà sìn so ojú ẹ̀ ti já kò yẹ yín àwọn fi pé táwọn bá parọ́ mọ́ àdúrà bàbá máa drop case yẹn wọn ò ní ní kọ́ lọ court but ó rí i pé ṣé ń gbọ́ ó rí i pé bàbá ò bàbá sọ pé òun ò give up pé kọ́ lọ court kò wá ní choice mọ́ sìn ó wá lọ pé olórí ẹbí àwọn bàbá ipe kọ́ bá bàbá sọ̀rọ̀ o bàbá sọ pé òun bàbá fẹ́ràn àdúrà lẹ́wọ̀n ó ti yẹ yín àwọn tí wò pé táwọn bá dárúkọ àdúrà bàbá máa sọ pé òkè kọ́ drop case yẹn because mo sọ fún yín níjẹta ọlọ́pàá yẹn gangan ẹ̀mẹ́ta ló sọ fún bàbá ó ní bàbá wọn máa sọ pé ọmọ yín ló rẹ̀ ń bá mu ṣe fẹ́ràn ọmọ yín lọ sẹ́wọ̀n ni bàbá dẹ̀ sọ pé kò bá ẹ̀ jẹ́ òun ẹ ká lọ sí court ṣó ti yẹ yín ẹ̀mẹ́ta ọlọ́pàá yẹn gan sọ fún bàbá pé wọ́n bá sọ pé ọmọ yín ló ẹ̀ ń bá mu ṣe fẹ́ ọmọ yín lọ sí kóòtù ni so wọ́n ti wò ó lé ní pé bí bàbá máa change mind ẹ̀ àbí kò yẹ yín so ìgbà tó tún kí pé bàbá yìí insist pa bàbá yìí insist pa bàbá no gree for anybody bàbá ní kò bá jẹ́ ìyá òun ló ẹ̀ ń bá Mohbad ẹ jẹ́ ká lọ court bójú ìyá Mohbad ṣe já nìyẹn ìgbà tó bọ́ta kíákíá ló polórí ẹbí bàbá ó ní kọjọ ẹ bá jòsí sọ̀rọ̀ o ẹ bá jòsí sọ̀rọ̀ o ọmọkùnrin kan ṣoṣo tó kù fún ó fẹ́ ran lọ sẹ́wọ̀n olórí burúkú ta ló sọ fẹ́ pé ọmọkùnrin tó kù fún bàbá nìyẹn bàbá lọ́mọ rẹpẹtẹ gbàgbé ẹ̀ gbogbo àwọn ará íńtánẹ́ẹ̀tì tá à ń support wọn ọmọ wọn ni wá bàbá ní ọmọ rẹpẹtẹ ìyá Mohbad efof pẹ̀lú àwọn ọmọ àdánù tóbi tó ní obímọ àwọn ọmọ tẹ́gbọ̀n wọn sì sì sìn tó fi kú tó ń lè jà fún tó ń jà fowó owó tó máa tọ́ owó tó dẹ́ pọ́n lè fòṣọ́lẹ̀ lọ́la kọ́ kú kọ́ máa náwó yẹn gan ìyá Mohbad effort ànídìí wa táwọn ọmọ ẹ gbogbo wa tá à ń sọpọ́tì bàbá ẹ̀ àti tó láti ṣe ọmọ fún bí ọ̀rọ̀ tí ìyá ìyá lọ́ládé sọ fún ọ̀rẹ́ daft níjẹta ó ní ẹ sọ pé bàbá yìí ò lè ní ó ní ṣé láti gbà tí Mohbad ti kú ṣé bàbá ò jẹun bàbá ń jẹun náà àbí kò yẹ yín bàbá live well gan ju ìgbà tí Mohbad gan wà láyé lọ tí ò tọ́jú bàbá ẹ̀ kẹ́ lè pé bàbá will live well kẹgbẹ́ ogún ni kẹ má fún bàbá yẹn lógún gan bàbá will live well he will live in his own house beautiful beautiful house well furnished if you want to travel anywhere in the country he will go but all we just want is justice abẹ́ gbọ́ mi so ya Mohbad bá fi àdúrà àwa bíi blessing kan má fi kàjọ bàbá Baba ní ọmọ ó láwọn ọmọ mi gbogbo àwọn àtàdé support bàbá gbogbo wa náà lọmọ ẹ ó wájú orí wa ó wọ orí wa àbíàgbà àwa lọmọ bàbá ṣe fẹ́ gbọ́ kí nǹkan kan bá tẹ̀ bàbá yẹn lọ́wọ́ lé ní kò yín it doesn't need any one of you àwọn ará social media wọn look after ẹ débi tẹ́rù òtí níbà ìtọ́jú tó ń rí sí nǹkan kò rí gan gbà tí Mohbad wà láyé kò rí gan because ẹ kọ ẹ̀yin ọmọ yẹn sọ́dọ̀ bàbá ẹ̀ ni kó má ṣàánú bàbá ẹ̀ ojú òwa ti yín báyìí ẹ̀yin lẹ wà á nù dààmú ìtọ́jú ẹ̀yin lẹ ṣe bí ẹni tí ò bá ṣe bí ọkàn máa balẹ̀ ni ọkàn yín ò balẹ̀ ẹ̀yin lẹ ń fi rọ́bọ́rọ́ ọ̀rọ̀ kan tí bàbá yẹn ti ń sọ látijọ́ ìlú ń sọ bàbá yẹn ò yí nkankan kò pèèyàn kankan kò pọlọ́pàá ṣùgbọ́n ó ní ọlọ́run ó dẹ̀ ní gbogbo àwa tá à ń sọ́pọ̀tì ẹ̀ ẹ wá rí bí ọlọ́run ṣe máa borí yín ẹ ṣé gbogbo yín God bless you bàbá bàbá máa ṣe full interview látìgbà tí látìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ṣé nǹkan tí mo sọ yẹn bàbá máa ṣe full interview pẹ̀lú. ṣó ti yẹn so gbogbo yẹn ẹ lè ṣe ẹ ṣó ti yẹn gbogbo yẹn ẹ lè ṣe ẹ ṣe ti gbọ́ kò ní sí nǹkan kan ṣe ti gbọ́ baba will be fine